سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين lẹ́yìn ìgbà tí aláwọ̀kọ́ fún wa Allah subhanahu wa ta'ala ọba tí ó tún kọ́bá tó ní kí a lè pàdé lórí alkọ̀ tẹ̀síẹ̀ eléyìí tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ yóò mọ̀ tó lápá eléyìí tí a fi Allah subhanahu wa ta'ala ọba tí kápá sọ́nà àtìlẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ láàrin àwọn àti ọ̀nà bọ́ọ̀lù tó túmọ̀ sí pé láàrin ìjọ bí mẹ́sàn-án tó àbí Allah tó gbọ́ pàtàkì bá aláìní bá aláìyọ eléyìí tó jẹ́ pé ìwọ ní oṣù yẹn yóò máa jẹ́ pé a ti wà nínú oṣù Al-Qur'an abẹ àlá ọba tí mo ṣe ìlẹ̀kùn lẹ́rọ̀ mẹ́rú mọ́tàṣẹ́ wọn fún wa lọ ó jọ kó wa gbalẹ̀ sí lọ́wọ́ wa ọlá ìsìn àti gbogbo àwọn iṣẹ́ mi náà tí yẹn máa ń ṣe sí ìrìn àbí ràn lọ́wọ́ abẹ kó jọ kó wọ́n ṣàlékún dáadáa ìkọ̀ọ̀kan wa àwọn afọ àwọn bá ṣàlékún dáadáa wọn àwọn tí wọ́n lè fi ẹnì kọ̀ọ̀kan wa àti bẹ́ẹ̀ àwọn tí òṣèlú ṣàlàyé ṣàlékún dáadáa àbẹ̀bẹ̀láyé bá wa fọ́ wọn kẹta yọ wọn tó wọn sí bá wa ṣe fàárẹ̀ wọn lábàtà kan náà bàtàlẹ̀ tẹ́nà àwọn náà jẹ́ alákùnkànlá jágùn lẹ́mìí lórí ìtẹ̀lé sí ẹni. àríṣe lórí lóbàtú ìṣẹ̀kọ́ ó dà pé ó díẹ̀ ayáwó fún ilẹ̀ láti gbé ìyẹnba twenty lóbàtú ìṣẹ̀kọ́ kóran eighty four ibẹ̀ ni a padà sí. nígbà tí Allah subhanahu wa ta'ala aláṣọ fún ọ فإن ربط عن ربط فما له لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون Allah subhanahu wa ta'ala ó lórí wa pé bí o bá tó máa ń sọ wípé ìgbà tí lọ bí òréré làtàrúkàbùnà kéèyàn gbọ̀ngàn rọ́kàlà kéèyàn gbọ̀ngàn ogun kan ìtumọ̀ ní pé ìtẹ̀kọ́ọ̀nù ní àhálí ìlà àhálí a máa tààrà àfẹ́sí kan bọ́ sí fèsì kan nígbà míì a wà lásìkò sígbà láyé wà ìgbà míì nǹkan ó ṣe díẹ̀ a wà lásìkò kan àlàáfíà ó pọ̀ ìgbà míì ọlọ́lẹ̀ nígbà kejì wá látàrí tàbí ní ma sọ́ba fún àǹtọ́ba kejì apá náà àwọn olùmọ̀ ní tí máa ṣẹlẹ̀ ní pé a máa tàti pele kan bọ́ sí kan nínú sẹ̀mí ayé wa tó túmọ̀ sí pé àárín ọmọ nìyẹn nígbà tá a wà kékeré a máa tàbí kékeré a máa jòkó nígbà tá a bá tún dògbò tán kí láti máa ṣe a máa padà wá sílẹ̀ tó túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ tó mú àwọn ẹ̀rí kan láti máa kí ni èròǹgbà ọlọ́run fún wa Allah subhanahu wa ta'ala onífàmàlà ń la ìrìn pẹ̀lú àlàáfíà ìtàkùn àmì sọ fún wa yìí kí ló ń ṣe àwọn èèyàn láàyè nínú ẹ̀dùn kọ̀ọ̀kan tí sí ọ̀kọ̀ọ̀kan wọ̀ láàyè nínú ẹ̀dùn báà wọn ò nígbàgbọ́ sí àjíǹde wàlá ikú inú ẹ̀jẹ̀ mi wúwa kọ̀kọ̀ sóòlù bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ mi nígbàgbọ́ sí kí ni o ìgbénìgbé àlẹ́wọ̀ Muhammad gbogbo àwọn ẹ̀ka ìgbàgbọ́ yìí ó jẹ́ nǹkan tí ó máa ń ṣe ní léèmà wípé kí ló dàrú ẹ̀jẹ̀ nígbàgbọ́ náà alkohol gbogbo tí ń jẹ́ ìṣe sí àtúnyẹ ọmọ ènìyàn lọ́lọ́run ṣàlàyé fún wa bẹ́ẹ̀ lójú yọ ẹgbẹ́ fàmẹ́lá ọ̀hún ìlànà ìlú ìyẹn ní pé fàmẹ́lá ọ̀hún ìlànà ìlú náà ìlà kí ló fà á tí òjò náà nígbà tó tọ́ náà wọ́n lọ sí ìdí àtẹ̀jíṣẹ́ rẹ̀ wọ́n yẹ wọ́n ní ààyè àtọ́jọ́ kan wà má là ń kí ní tún sàrò yẹn ìdá kúrò àti àlẹ́ ààyè ìwà ìwà kẹlẹ́ àti ìwà wà àn. fáwọn yẹn bá ń àlùkò á ní fáwọn yẹn àwọn torí àwọn yẹn torí bẹ́ẹ̀ wọ́n ti dé ìmọ̀ nígbà tó ti bẹ̀ẹ̀ tán bá gbọ́ ọ̀rọ̀ ní ìmọ̀ nígbà tó mú ẹ̀ kí ló fẹ́ sọ̀kù yẹn tó nígbà tó náà àjẹ́ wípé tí nǹkan kan àárẹ̀ àbí iyèméjì àbí ìtakò ọ̀rọ̀ ọlọ́run tó bá wọn bẹ lórí ẹ̀mí àbẹ̀kú méjì ṣẹlẹ̀ sí wa ìyẹn ni pé àwọn mùmí ìṣesí wa pálọ̀pọ̀ láti ní pé a ní ṣe iyèméjì lórí ẹ̀ lánàá a ní ṣe lónìí tó bá tún di lọ́la a ní fẹ́ ṣe iyèméjì lórí ẹ̀. bàbá wo àwọn èèyàn sáwọn èèyàn sáàsì lọ́nà kọ̀ọ̀kan ẹ̀ mọ́jà àwọn èèyàn sọ fún wa pé bóyá kọ̀ọ̀kan àjẹkẹ́kẹ́ sọ̀rọ̀ ọlọ́run tó túmọ̀ sí pé gbogbo ọgbà báyé bá ń dáyé ní wàhálà òsì kìíní ni ó máa jọrọ ọlọ́run yóò sì máa bá gbogbo àsìkò mu náà. ìyẹn ló pàtó lé pé ìlú àkórí àárẹ̀ ìmọ̀ kùrán sábà ń ka kùrán rẹ̀ fún wọn láyọ̀ ìṣòro kí ni ìtumọ̀ láyọ̀ ìṣòro ìtumọ̀ ẹni pé láyọ̀ ìṣòro òní nígbàgbọ́ torí pé nínú àlànà tèmi ìmẹ́rin nínú àpẹẹrẹ ìgbàgbọ́ òun náà kí ni àbùdù lèlà bàbá wo sùdú ìdí ìforíkalẹ̀ bá àwọn ìforíkalẹ̀ fọlọ́ kìí ṣe kankan bí ó jẹ́ rọ́ńzún lèlè ìmẹ́rin lèlà ìwà kọ́ra it's just a sign àpẹẹrẹ ni láti lè ṣàfihàn ìgbé anígbàgbọ́ sọ́lọ́ torí pé ìforíkalẹ̀ ó jẹ́ asrabu náà yẹ fún ilẹ̀ àdúgbò náà rọ̀ oyè wa ká forí kalẹ̀ àpẹẹrẹ ní pé kílẹ̀ ń forí kalẹ̀ fún wọn ní ọba àmẹ́tí èrè tó dẹ̀ ṣe kí ni kò pa ní lájọ. sọlọba láàrin wàyí gba kúrì àlẹ́ ìlú Qur'an láàyè kí ló fà á sábà ka Qur'an fún wọn tí wọn ní forí kalẹ̀ sẹ́mi pé àyà yìí wà nù àyà tó fájúdà tọ́pọ̀ nù àwọn olùgbàgbẹ́nu kò lórí ẹ̀ kíkì bá bẹ̀ sọ̀rọ̀ yẹn ìyẹn ni pé ní àwọn àyè tá a ti lè mórí kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala nínú àkùrá oníkèéní òní àyè yìí wà abẹ́ Allah subhanahu wa ta'ala abẹ́lé àtẹ́ni tí wá fún ẹni tí yóò lè máa mórí balẹ̀ fún Allah subhanahu wa ta'ala ìwọ̀n jẹ́ ká ti sájúdà Allahu àti. màmá ẹ̀ làwọn ń la yòmínú kí ló ṣe àwọn ènìyàn tí wọ́n ti kí ni tí wọ́n nígbàgbọ́ ẹ jẹ́ ká kọjú ẹ̀fọn nípa àkàmù fájúdà àkàmù fájúdà wọ́n lè ṣe aláwọ̀ bọ́ọ̀dù fún fájúdà àmọ́ wọn lè ṣe aláwọ̀ bọ́ọ̀dù fún rẹ̀ torí pé kò sí nínú ẹ̀ka tí wọ́n ẹ̀ka nǹkan hàn èyí pé ìmọ̀mọ́ kan yóò wájú kí ni ìlú àbá tẹ̀lá wa ó gbọ́dọ̀ yé wa àwọn olùbọ́dúnmọ́ ọ̀pọ̀ rẹ̀ àwọn olùmọ̀ wà lórí ìfẹ́nu kò ní pé inú àwọn àyíkáàlì ṣíkú ni ta lè forí kalẹ̀ ìnáyà kí wọ́n ti fi àmì ìforí kalẹ̀ fún yóò máa jẹ́ pé kì í ṣe pé àpò àmì yìí pépà ìkọ́lá ń forí kalẹ̀ fún yóò jẹ́ bá ní ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́dà àtàtẹ rẹ̀ láti kí là ń tẹ̀lé ìyẹn túbọ̀ túbọ̀ pé àwa ń gbà wípé à ń forí kalẹ̀ fún ta ni àwọn ọ̀ṣọ́ Báyìí ṣùgbọ́n àlẹ́jì lè káfàrú, àwọn tí wọ́n bá ìtògbà, àlùkùfà, àwọn tí wọ́n bá tẹ̀lé káfàrú òun làwọn tí wọ́n pè nírọ́, àwọn tí wọ́n fà ìmúre sọ̀rọ̀ lọ, yóò kẹ́sì bò, ní tí wọ́n máa fẹ́ gbogbo ìgbà ní pé wọ́n máa pọ̀rọ̀ lọ́wọ́ nírọ́, yóò kẹ́sì bò. Mí àlẹ́ mẹ́tò kókó yìí nínú apẹẹrẹ ìjẹ́kẹ̀fèrè pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run wà pẹ̀lú wọn ọ̀rọ̀ olè ń kà ó máa ń yára lẹ́nu púpọ̀ bẹ́ẹ̀ wá tẹ̀ pé gbogbo nǹkan ní ẹlọ́pọ̀ yẹ kó jẹ́ sálùkọ̀ àná wa. àyíká ìyẹn jẹ oníṣẹ̀ṣe ni o yóò jẹ tó bá wọlé pẹrẹ ni o kùránì kọjá bí mo pè mìíràn. tàbá kábàámu yọ tẹ̀rí kankan wá tó ti yẹ láti gbàgbáyé tí ń dáyé làwọn nígbàgbáyé tí ń dáyé tó kùránì ti sọ̀kalẹ̀ làwọn èèyàn ti fẹ́ láti kà ní èdè Kùránì pẹ̀lú àtọ́bí sọ̀bìlẹ̀ fún òtàbíyẹrí lórí ẹ̀. torí pé ìwé kan tọ́mọ nìyẹn fọwọ́ kọ lókè àwọn èèyàn fọwọ́ kọ Kùránì àgbékò ìwé kan tọ́mọ nìyẹn fọwọ́ kọ kò sí èyí láti fún sẹ́ńtírì kan rí pé hundred years wà lọ lórí ẹ̀ ká má rìvíw rẹ̀ wọn ò dòkó ìgbìmọ̀ kan ò dòkó láti rìvíw rẹ̀ ẹ má jà wọ lókè ẹ jà wọ

ibẹ̀ láti rọ́mọ nàìjíríà ọmọ aláwọ̀ dúdú lọ́dọ̀ wa tí ó máa líìdì ọmọ lárúbáwá lẹ́tọ̀ àwọn ìfàṣẹ́ṣẹ́ torí pé kì í ṣe tíra àwọn tíra tára tíra àwọn àlá alẹ́bí kọ́lákọ̀ làálàmì kò là ọba tó dá gbogbo ayé tíra tó dẹ́ kì í ṣe tíra àwọn kan kì í ṣe tíra èdè kan kì í ṣe tíra àwọn kan kì í ṣe tíra kọ́ńtínẹ̀ǹtì kan gbogbo ayé tẹ bá wá dé bákan náà ni wọ́n ti lọ́ba aláàbí kàlẹ́ ìgbìmọ̀ pé kúlù làwọn ojú

aláwọ̀dé láyà tìǹà lónìí wọn ò lè kọ́rù rẹ̀ wà lọ́wọ́ká àdáàbò lè bá rẹ̀ sọ yìí ẹ má jẹ́ pé èèyàn nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rí àlùjànnú gẹ́gẹ́ bíi pé wọ́n nímọ̀ ìjàmú èèyàn lọ ó dá ọlọ́run ní àlùjànnú àtẹ̀yàn ẹ̀kúnra yín lọ́kọ́ báàbò lè bá rí sọ yìí rẹ̀ jẹ́ ẹni tí jẹ́ rẹ̀ tó fẹ́ gòkè dé fún ọ lọ́wọ́ ó yá jẹ́ fún ọkọ ẹni tó jẹ́ kékeré ni ó lọ lẹ́ẹ̀kì ní gbogbo wa táwọn bá fẹ́ challenge for hand ọ̀rọ̀ wọn ò gbà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àyíká o gbogbo ìdí ni o mùsùlùmí ni o ẹlẹ́gbọ́n ni o onídẹ̀ẹ́sẹ̀ gbà torí pé ọ̀rọ̀ kókó kọjá bá tẹ̀ wá challenge rẹ̀ yóò jẹ́ àwọn tí wọ́n gbọ́ èdè rẹ̀ lánàá tó والله أعلم بما الله سبحانه وتعالى ó lé mi ni mo mọ̀ jù bímá yòówù ń tí wọ́n fi pamọ́ sínú báyà wọn èyàn ni pé ìbínú àti kéèpà mẹ́bí ń sékìlì ń bẹ nínú báyà áàdàmù ẹ mọ sí ń bẹ tó bá rọrùn fáwọn èèyàn láti kókò ánìkó lórí ilẹ̀ gbèsè làpá ètò bọ́ọ̀lù yìí pé ẹ̀dá àkókò káwọn ẹ̀sẹ̀ máa rí ta but other way they have tried many times but kò ṣeé ṣe lásìkò ọ̀kan náà àwọn mọ̀lúkù àlìsílám arákùnrin kan olùlọ sọ́jà ó ra kùnán ó dẹ̀ ra ìjì ìpẹ́sẹ̀ ní báyìí fún ọ̀sìdì tó ṣe ó wá yọ àwọn bákì kan nínú báyìí ó ti bọ́ra wọn ó ti bọ́ra wọn tó ṣe nígbà tó déwájú ọba jọjà ó kà fún èèyàn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ó tura rẹ̀ pẹ̀lú àkùrán tí kò yọ àyà kan tó ti bọ̀ra wọn àmọ́ nígbà tó ìka méjì mẹ́ta wọ́n dá padà fún un. Kùránì ti wá yìí àwa tá a kà nínú ojú ewé tá a gbé síwájú yìí ó ti yé àwọn tó ra ń sìn wọ́n fẹ́ pọ̀ jà wá tá a kà ní pípa lọ. Tẹ́wá ní ìkà ló tẹ̀wọ́ yóò lọ́dà padà mú. Ìtumọ̀ ẹni pé ti ń bẹ lọ́kàn àwọn èèyàn lọ́ba aláàbò ní wọ́n wọ́ọ̀mù àlẹ́mù ọlọ́ọ̀ba ló fi mímọ́ jù bí máa ń pẹ̀lú tí wọ́n tọ́jú tí wọ́n fi pamọ́ sínú kíni sínú báyà wọn kí wọ́n ti tọ́jú sínú báyà wọn kì í ta àti ìbínú òtí nípa kíni nípa àpò àti nípa àlẹ́bọ̀ àwọn abẹ ojú ọmọ sọ wá bẹ́ẹ̀ náà. Bàbá ṣe òun ẹ̀rẹ́ àlẹ́bọ̀ Mùhàmmad bàṣẹ́ òun fún wa ní òdòdó Allah akbar tí wọ́n kí ni èrè alùbíṣáwà omi dọ́kítọ̀ ní blind kaidi pé á oríire rẹ amẹ́rì ọ̀pọ̀sìtì ìrìn tó fún wọn ní ròdù ọ̀ní kí wọ́n máa dùn láyé bí àbábí àlè sábàtàlì kí á mọ̀ lọ ìyá tó lé mẹ́bọ̀ àpàdé. kẹmẹ nígbà tí a bá sọ fún ọmọ tó bá fẹ́ yẹn tó máa jó wọ́n bá máa jẹun àpàdé lé kẹmẹ pé n fẹ́ sọ fún yẹn ni pé bọ́ọ̀jẹ̀ bọ́ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ìtumọ̀ ẹni pé ìsinmifáwẹ́wàá bàṣẹ́ò ìrànlẹ́bí fún wọn nílò bí àdáyébí àlè pé wọ́n pàdé ìyá kan àlímú ìyá tí máa ń lóni lára látara alam alam ní kéèyàn máa fílìm paint lára ìyá yẹn máa ń ròyìn lára bàṣẹ́ò ní àdáyébí àlè àwọn wo ni gbogbo ẹni tó bá lè kọ̀rọ̀ ọlọ́run ẹ̀rọ. so ó lágbára púpọ̀ kéèyàn kan tàbí lójú òkú kó lọ́rọ̀ tó wà máa fà á ní òní bá abẹ́ aláàbá pàdé ma kò fún gbogbo àpọ̀lọpọ̀ àwọn èèyàn mo tó máa ń dáa jòló pé bàbá kan fún tí ò bá sọ pé a àlọ́ ààrẹ ọlọ́ba ló jù mo kàn gbà tó bí o kan gbogbo tó bá jọ bẹ́ẹ̀ sáàpù àwọn bá ti lè sọ̀rọ̀ ẹ̀ hàn ẹ gbàgbé rẹ̀ ẹ wò gbàgbé ó sọ̀rọ̀ àwọn àfààní àbẹ̀ká ọ̀nà méjì ló pàwọn èèyàn ní option lórí ẹ̀ kò dẹ̀ padà sọ pàtó tán ló bẹ̀ nígbà tó sọ̀rọ̀ òǹkà àwọn àfààní àbẹ̀ká ògiri wàkọ́lá kọ́ ìlú ẹ àgbà ẹ̀kú fa ààrẹ àníkàtún kẹ̀lú wàkọ́lá àrùn ẹ fa náà ẹlẹ́yìn last one nù <laughs> nínú kẹ́lù àlámù sọ fún wọn ó kàn àwọn kan sọ pé mẹ́rin ni wọ́n ajá àwọn ló ti kíni ló ti àwọn kan ní mẹ́fà ni wọ́n ajá àwọn àwọn kan ìyẹn ẹrù sọ pé iye báyìí ni wọ́n ní. tó ó ní kò sẹ́ni tó mọ̀ ńlá àwọn. fàlàtù mẹ́rin sí ìrà àgbọ̀ ẹ̀rọ má bá wọn ṣe iyèméjì lórí ẹ̀ kò sí bàbá mi rẹ̀ ṣe. oyè tábà ní ọlẹ́kẹ̀yẹ ní ìṣe tí wọ́n tẹ̀lé káàbù aláwọ̀ sọ̀rọ̀ pa duration táìmù tí wọ́n lò nínú wọn lò ní káàbù. fàlàtù ìṣàtúnṣe àkùnrin fàlàtù ní tí wàá lórí kúlí lọ́wọ́ bí máa láàbí tú tẹ́tìrì ó ní àwọn kan sọ pé wọ́n lo three hundred ó lé nine years máa dáríkà ọlọ́run ní àwòrán àlẹ́mú bí máa láàbí ọlọ́run nìkan ló máa kiri òǹkà tí wọ́n ti kiri. bẹ̀gbà tí ó sọ̀rọ̀ ànábìlú àbí kò wúlẹ̀ sọ bẹ́ẹ̀ ó ní pàládì fàfihìn ní wúlò láàrin wọn kílówí alifasana ẹ̀sìn one thousand years ńlá àti ìlànà tó bí fifty years fa akada ń tù báyìí ìyẹn ni pé ó dúró láàrin wọn fún náírà fifty pàtó omi ó tó dé ayẹ́pàtẹ́ kan omi gbé tán sábọ́ọ̀lẹ̀ lórí yẹpẹ̀ wọ́n ó padà gbé kí ni ó padà fún ilé ọjọ́ sí i. ìlà ayaba wọn ní ní tó lé na àmàlù àwọn tó bá nígbàgbọ́ pẹ̀lú ọ̀rọ̀ lọ alẹ́bí na àmàlù àwọn tó wọ́n nígbàgbọ́ sí rẹ̀ na àwọn tí wọ́n ìgbàgbọ́ yẹn tí wọ́n bẹ̀ ń ṣiṣẹ́ dáadáa iṣẹ́ wo ló pè ní iṣẹ́ dáadáa a rí i pé Allah subhanahu wa ta'ala ó máa ń jẹ́ oyé wa dáadáa pé ìgbàgbọ́ ẹnu mi kan gbọ́dọ̀ ń fẹ́ o yóò lé pẹ̀lú kíni iṣẹ́ àmì láti ṣiṣẹ́ tọ̀ wà á nínú sọ̀lẹ̀ ha dáadáa gbogbo ìran dáadáa téèyàn bá mọ̀ àti ilé kàkún dáadáa tí ó fi ṣerú dáadáa sáà nàbì àtọ́nà ojú ìrè wa torí pé èèyàn lè mọ̀ pé dáadáa nìyẹn àbẹ́ ẹ̀rọ òfin dáadáa ṣe ẹ̀yẹ bá dáadáa mọ̀ àwọn ẹ̀rọ dáadáa mọ̀ lórí ìyá ẹni tó mú yàn tó wọ ìlú rẹ̀ lọ tó ṣe kí tó kó ma tó dẹ̀ pa wọn lọ kí ló náà ló ń ṣe ṣe dáadáa ni ara ti ṣe dáadáa dáadáa ni sábà kọ̀ ọ́ àdùbájú rẹ̀ tí súnmọ́ ẹ̀ ṣe kí ni ti ṣe ìlú rẹ̀ ńlá àyàfi àlẹ́dínà àmàlù àwọn sábà nígbàgbọ́ tó yanrantí tó dájú wà á nínú tí wọ́n lè ṣiṣẹ́ dáadáa náà. Bàláwù yóò máa jẹ́ tìrú wa. Bàláwù làwọn kò máa fún bẹ́ẹ̀. Wàá tì nílé ẹ ẹ ẹ kiri bá ẹ kiri bá náà báàbù lásán tẹ bá ti bẹ̀rù bí báyọ̀ lórí bàbá báàbù yẹ ẹ mọ̀ gbà àlejò síbi náà ti tún bẹ̀. làwọn yóò máa jẹ́ fún wọn áàdìrò ẹ̀fọn kan gẹ́rú ẹ̀fọn kan tí ò ti gbé ìyẹn ni pé ẹ̀fọn tí ò ní dínkù ẹ̀fọn tí ò ní wọn ò ní sọ́jà ó yẹ kí wọ́n gbalẹ̀ ìdúnwà rárá ájúrú lẹ́yìn òun bó ti fi wùlọ bàbá lọ ti fún wọn lẹ́sàn rẹ̀ ló abẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ tó péye mọ́tò àgbà torí pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala olùlọ́ba tí mo ń sọ ní lẹ́sàn tó pé ẹ̀sán tó yẹ ní lórí dáadáa nípa àtàwọn láì fún mi lè ọlọ́ eléyìí ní gbẹ̀gì ní ìlú tó lè ṣe kọ́ ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ إلى أصحاب الجنود النار الموجود إذ هم عليها وهم على abẹ́ aláàbò wọn àwọn ọ̀tá aláàbò jẹ́ ọmọ sáyẹn tuntun dáadáa wa ẹnu wọn bá ti àjò nínú lọ́kẹ̀lẹ̀ ìṣẹ̀kọ́ àwọn àwọn sùlà tó sáájú rẹ̀ kó ba aláàbò jọ kó fún fún nígbà àfàlà tó ṣe lórí wa àwọn tá a gbọ́ yé nílẹ̀ tó tún kò fọ́ omi fún wa àwọn tó bá tó bí ẹ̀ka sí ìráyè nínú àgbẹ̀ kó jọ kó má bàa rẹ̀ wọn láti